lẹ́kọ̀ọ́ ìlú náà ìlú ìbàdàn nítorí ìlànà ìwádìí wa ayọ̀ nípò àdúrà nígbàdàn ìlú náà igbákejì ààrẹ ilẹ̀ yìí ẹni tí ó gbé ìdánilẹ́kọ̀ọ́ náà kalẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ jáde ní ilé ẹ̀kọ́ náà wá rọ àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè nàìjíríà láti bójú wo ọ̀nà mìíràn pẹ̀lú ọgbọ́n àtinúdá èyí tí yóò pèsè àǹfààní fún wọn nínú iṣẹ́ ìyówù tó láàyò yàtọ̀ sí ẹ̀kọ́ tí wọ́n bá kọ́ ní fásitì ó wá ké sí àwọn akẹ́kọ̀ọ́ jáde tuntun náà láti ṣàmúlò gbogbo ààyè tó bá wà fún wọn láti di ẹni pàtàkì láwùjọ ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò gba àwọn akẹ́kọ̀ọ́ wọ̀nyí nímọ̀ràn àti àwọn tó sì tún kẹ́kọ̀ọ́ lọ́wọ́ káàkiri ilé ẹ̀kọ́ gíga ní orílẹ̀-èdè yìí láti máa ṣe àmúlò àwọn ọ̀nà tó bá mọ̀ pé yóò mú kí orílẹ̀-èdè yìí kó débi gíga Yomi Ajibola NTA kájọ ìdìbò tó ìdìbò náà fún àgbàdo ọlọ́pàá ti lélẹ̀ nàìjíríà usman alfani bàbá ní ìdìbàjọ ẹgbẹ́ tó ti tó ti ẹ̀kọ́ láti jáde ìpínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ti ọ̀rọ̀ lórí mu àtẹ̀jáde lè ṣe ìrẹsẹ̀ ọlọ́pàá gọ́ọ̀mù ọ̀sẹ̀ nínú ètò ìlú ìfọ̀nàmọ́ fún ọlọ́pàá látàrí ètò tí ètò àdúrà ní ìpínlẹ̀ ọ̀hún wáyé wọn láwọn lè ṣe àwọn aráàlú yé láti sí ẹgbẹ́ sí ẹ̀jáde lókun àti ìgbà lọ sí ìpínlẹ̀ ní ìbámu pẹ̀lú òfin orílẹ̀ nàìjíríà gómìnà ìpínlẹ̀ Ògùn Ọ̀nùbà Dàpọ̀ ni ó fi ti ọ̀rọ̀ ìbánikẹ́dùn rẹ̀ ránṣẹ́ sí àwọn mọ̀lẹ́bí àwọn tó pàdánù ẹni nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ilé alájà mọ́kànlélógún lè tí ó ní ìpínlẹ̀ Èkó nínú àtẹ̀jáde ti ẹni tó jẹ́ akọ̀wé ìpolongo fún gómìnà ọ̀hún Kúnlé Ṣómọ̀yìn kò buwọ́lù ó sọ ẹni mọ́ ìṣẹ́jú àtọ́bọ̀tán ní ìdí ó kù díẹ̀ káàkiri fún àwọn ará ìpínlẹ̀ èkó àti àwọn mọ̀lẹ́bí àwọn tó padà bẹ̀rẹ̀ nígbà tó ètò aṣọ ọdún náà ṣe gbọmọ tó gómìnà ìpínlẹ̀ èkó gómìnà Babájídé Sanwó-Olú ti àgbékalẹ̀ rẹ̀ láti bójú tó ọ̀rọ̀ ọ̀hún ni yóò túnbọ̀ jẹ́ kí wọ́n ṣe àwárí ohun tí ó ṣe tuntun rẹ̀ àti bí wọ́n ṣe lè dènà irúfẹ́ ìṣẹ̀lẹ̀ náà bẹ́ẹ̀ sì ni gómìnà Dàpọ̀ Abíọ́dún ní àtẹ̀jáde mìíràn ni ó ti buwọ́ lu èèyàn púpọ̀ dókítà Mọ̀kú Ọlákúnlé Ágbóró gẹ́gẹ́ bí olórí àwọn òṣìṣẹ́ tuntun ní ìpínlẹ̀ ọ̀hún nínú àtẹ̀jáde tí tòkunbọ̀ Fàlàbí tó jẹ́ akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ògùn tí ó buwọ́lù nínú àbẹ́òkúta tó sọ di mímọ̀ ìṣẹ̀lẹ̀ ló wáyé lẹ́yìn tí alhaja Solomon Ọ̀dùn ṣe fi ẹnu iṣẹ́ ìjọba sílẹ̀ wáyé wọ́n fi rọ àwọn awakọ̀ àti àwọn àjọ láti dájú pé wọ́n tẹ̀lé òfin ìmọ̀tòlótò àti ìbọ̀sùwẹ̀ lóòrèkóòrè ẹni gẹ́gẹ́ bí wa àjọ frs ní ìpínlẹ̀ Ògùn amúnàdúnmáà ló fẹ́ yín náà nígbà tí wọ́n ń sọ sanwó-ológo ní ìfihànṣe fáwọn awakọ̀ ní agbègbè nàìjíríà pẹ̀lú amísùnmọ̀ adékọ̀tọ̀ ló jábọ̀rọ̀ ní ọ̀jọ̀. òpópónà márosẹ̀ èkó sí ìbàdàn jẹ́ èyí tí ó máa ń kún fún ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ tí ń lọ tó ń bọ̀ látàrí pàápàá jùlọ tá a bá ń sọ nípa òpin ọdún léyìí tí ó máa ń fà á tí àwọn ìjàmbá ọkọ̀ máa ń ṣẹlẹ̀ lóòrèkóòrè láwọn ìgbà míì nítorí bí àwọn èèyàn ṣe máa ń sa eré àsápajúdé tàbí tí wọ́n máa ń kọ̀ láti tẹ̀lé òfin ìrìnnà ní ojú pópó láti dẹ́kun àwọn ìṣẹ̀lẹ̀ ibi ní ojú pópó ọ̀gá àgbà àjọ FRSC ní ìpínlẹ̀ Ògùn Ahmed Umar bó ṣùbà fún àwọn tó wà ní ẹkùn mòwe nínú àjọ FRSC fún ṣíṣe ìtanilólobó àti ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn awakọ̀ lórí ewu tó wà lórí kí èèyàn ṣe àìgbọràn sí òfin ìrìnnà àti àwọn mìíràn èyí tí ó máa ń fa ìjàmbá ọkọ̀ umar wá sọ pé ọwọ́ òfin yóò máa tẹ àwọn ọlọ́kọ̀ tí ó bá kùnà láti fi ohun tí ó máa ń dí eré àsápajúdé kù sínú ọkọ̀ wọn